bí mo ṣe lo ìsinmi àjíǹde tó kọjá how I spend the last Easter holiday. Ìsinmi ọdún àjíǹde tó kọjá dùn púpọ̀ nítorí mo lọ lo ìsinmi náà pẹ̀lú ẹ̀gbọ́n bàbá mi àti ẹbí rẹ̀ ní ìlú Èkó. Èkó jìnnà sí ìlú mi nítorí a pẹ́ púpọ̀ nínú ọkọ̀ elérò tí àwọn òbí mi fi mí sí ní ìdíkọ̀ ní ìkàrẹ́ àkókò ní ìpínlẹ̀ ondo lára ìlú tí mo rí ní ọ̀nà ní owó àkùrẹ́ ilé-ìfẹ́ àti ìbàdàn a dúró láti ra àkàrà ní ìyànà ìlèṣà ẹ̀gbọ́n bàbá mi àti ìyàwó rẹ̀ pàdé mi ní ìdíkọ̀ ní ọjọ́ta ní èkó láti gbé mi dé ilé wọn èkó tóbi púpọ̀ ilé gogoro pọ̀ ọkọ̀ oríṣiríṣiì náà pọ̀ rẹpẹtẹ ju ti ìlú mi lọ ilé ẹ̀gbọ́n bàbá mi tóbi púpọ̀ wọ́n fún èmi nìkan ní yàrá yàrá mi dára púpọ̀ ó ní ilé ìwẹ̀ àti ilé ìgbẹ́ tirẹ̀ lọ́tọ̀ ojoojúmọ́ ni ẹ̀gbọ́n bàbá mi àti ìyàwó rẹ̀ ń gbé mi jáde lọ sí oríṣiríṣi ibi ní èkó ní ọjọ́ etí jimoh olóyin wọn gbé mi lọ sí ilé ìjọsìn ẹ̀sìn ọjọ́ náà fa ìrònú nítorí wọ́n ṣe eré bí wọ́n ṣe kan jésù mọ́gi ṣùgbọ́n ní ọjọ́ àjíǹde èrò tí ó múra dáradára pọ̀ ní ilé ìjọsìn ẹ̀sìn dùn gidigidi mo wọ̀ lára aṣọ tuntun tí ìyàwó ẹ̀gbọ́n bàbá mi rà fún mi fún ọdún àjíǹde. Láti ilé ìjọsìn ọmọdé, àwa ọmọdé jó wọ ilé ìjọsìn àwọn àgbàlagbà. Wọ́n sì fún gbogbo wa ní oúnjẹ, ìrẹsì àti ìtàn adìẹ tí ó tóbi lẹ́yìn ìsìn. Ní ọjọ́ Ajé, ọjọ́ kejì àjíǹde, a lọ sí etí òkun láti lọ gba afẹ́fẹ́ ẹ̀rù omi ńlá náà bà mí lákòókò ṣùgbọ́n nítorí èrò àti àwọn ọmọdé pọ̀ létí òkun n kò bẹ̀rù mọ́ a jẹ oríṣiríṣi oúnjẹ a jó mo sì tún gun ẹṣin létí òkun lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí iléèwé ti fẹ́ wọlé ẹ̀gbọ́n bàbá mi àti ìyàwó rẹ̀ gbé mi padà lọ sí ìdíkọ̀ láti padà sí ìlú mi pẹ̀lú ẹ̀bùn oríṣiríṣiì láti fún ará ilé inú mi bàjẹ́ kò wù mí láti padà mo ké nítorí mo gbádùn èkó gidigidi